ẹsẹ̀ ìkíní títí dé ìkọkàndínlógún. ó kà báyìí. èmi kọrin títóbi ìfẹ́ olúwa títí láé pẹ̀lú ẹnu mi ni èmi yóò jẹ́ kí a mọ òtítọ́ rẹ̀ láti ìran dé ìran èmi ò wí pé ìfẹ́ rẹ dúró títí láé pé ìwọ gbé òtítọ́ rẹ kalẹ̀ ní ọ̀run fúnra rẹ ìwọ wí pé èmi ti dá májẹ̀mú pẹ̀lú àwọn àyànfẹ́ mi mo ti búra fún dáfídì ìránṣẹ́ mi èmi ó fi ìdí irú ọmọ rẹ̀ múlẹ̀ títí láé èmi ó sì máa gbé ìtẹ́ rẹ̀ ró láti ìran dé ìran àwọn ọ̀run yóò máa yin iṣẹ́ ìyanu rẹ olúwa òtítọ́ rẹ ni ìpéjọpọ̀ àwọn ẹni mímọ́ ta ni ó wà ní ọ̀run tí a lè fi wé olúwa ta ni nínú àwọn ọmọ alágbára tí a lè fi wé olúwa nínú àjọ ìgbìmọ̀ ẹni mímọ́ wọn bẹ̀rù ọlọ́run gidigidi ó sì ní ìbòyìn fún ju gbogbo àwọn tí ó yí i ká olúwa ọlọ́run alágbára ta ló dàbí rẹ ìwọ jẹ́ alágbára olúwa òtítọ́ rẹ sì yí ọ ká ìwọ ń darí rírú omi òkun nígbà tí ó rú àwọn omi sókè ìwọ mú wọn pa rọ́rọ́ ìwọ ni ó ti ya Ráábù pẹ́rẹpẹ̀rẹ bí ẹni tí a pa. Ìwọ ti fi apá ọwọ́ agbára rẹ tú àwọn ọ̀tá rẹ ká. Tìrẹ ni àwọn ọ̀run. Ayé pẹ̀lú jẹ́ tìrẹ. Ayé àti ohun gbogbo tí ó wà nínú rẹ̀. Ìwọ ti gbé wọn kalẹ̀. Gúúsù àti àríwá ìwọ ni ó dá wọn. Tábórì àti Ámónì ń fi ayọ̀ yin orúkọ rẹ. Ìwọ ní apá agbára. Agbára ni ọwọ́ rẹ. Gíga ni ọwọ́ ọ̀tún rẹ. Òdodo àti òtítọ́ ni ìpìlẹ̀ ìtẹ́ rẹ. Ìdúróṣinṣin ìfẹ́ àti òtítọ́ ń lọ síwájú rẹ. Ìbùkún ni fún àwọn ènìyàn tí wọ́n mọ ohùn ayọ̀ nì. Olúwa wọn ó máa rìn ní ìmọ́lẹ̀ ojú rẹ. Wọn ó ṣògo nínú orúkọ rẹ ní gbogbo ọjọ́ wọ́n yin òdodo rẹ nítorí ìwọ ni ògo agbára wọn nípa ojú rere ni ìwọ wá ń ṣògo nítorí tí olúwa ni asà wa ọba wa sì ni ẹni mímọ́ ísírẹ́lì nígbà náà ni ìwọ sọ̀rọ̀ nínú ìran sí àwọn olótìtọ́ rẹ wípé èmi ti gbé adé kalẹ̀ sórí ẹni tí ó lágbára èmi ti gbé ẹni tí a yàn láti ọ̀dọ̀ àwọn ènìyàn ga kọ orin ìyìn sí olúwa ọlọ́run wa tóbi jọjọ ó kún fún oore-ọ̀fẹ́ àti àánú ìdí nìyí tí olórin yìí fi pinnu láti máa kọrin àánú olúwa láéláé bí ọ̀run ṣe ń yin iṣẹ́ ìyanu olúwa ẹsẹ̀ karùn-ún bẹ́ẹ̀ ni ó tọ́ fún àwa ẹ̀dá ọwọ́ rẹ̀ láti máa yìn pẹ̀lú ṣe àkíyèsí àwọn ohun tí ó yẹ láti tún máa yin ọlọ́run fún ní ẹsẹ̀ karùn-ún ìkẹfà ìkẹjọ ìkẹsàn-án níwọ̀n bí ọ̀run àti ayé ti jẹ́ ti ọlọ́run tí àwa sì jẹ́ ènìyàn rẹ̀ a kò gbọ́dọ̀ fi ààyè gba àìgbàgbọ́ tí máa ń ṣe ìdíwọ́ láti yin ọlọ́run nígbà gbogbo ẹsẹ̀ kọkànlá àwọn tí ó mọ olúwa ni a pè ní ẹni ìbùkún ẹsẹ̀ karùndínlógún kí ojúṣe wọn gẹ́gẹ́ bí ẹsẹ̀ karùndínlógún ṣe tọ́ka sí ìlérí tí ó tún wà fún wọn ni a rí ní ẹsẹ̀ kẹrìndínlógún àti ìkẹtàdínlógún ọlọ́run sì yàn wá láti jẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ éfésù kínní sí ìkẹrin a kò gbọ́dọ̀ kùnà láti máa yìn ín gẹ́gẹ́ bí ojúṣe wa àdúrà fi orin ìyìn kan yin ọlọ́run